hello everyone welcome to Toyeen Talks ẹ kálẹ́ ẹ kásán ẹ níbikíbi tẹ́ ti ń wò mí thank you all for your for following us thank you for your love thank you for your comment thank you for your likes we really appreciate you thank you so much ta ni mo gbé wá fún yín lónìí ṣẹlẹ guest no right okay ṣe star girl ni madam Tosin ni mo gbé wá fún yín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 mo rí wípé Lizzy ó ti ṣe kí ni ó ti ṣàṣetẹ́ mo wá rí nísìn wípé Lizzy ń ṣe kí ni guys help me to share this stream help me to share i'm not gonna stay long on it ah slow connection kí ló ń ṣẹlẹ̀ man ah kí ni iye fídíò yóò gbọdọ̀ mess up o ṣe rí Lizzy ó ti ṣe àṣejù kí n tó lè wá kì wá kí wá ń ṣe òun nìkan ló ń búlì ló ń ṣe búlì yìí wọ́n pọ̀ gan ṣó ti yé yín mi ò àwọn àwọn tó kù mi ò ní wọ́n bá sọ̀rọ̀ mo fẹ́ kán wá fún mi ná ó ní àwọn kan mi kì í rúdù sí wọn lórí social media yìí mi ì rúdù sí wọn bẹ̀ tán bá rú tán bá wá bá mi tán bá wá tọ́ mi i'm ready okay mi ò ní ta sí yín mi ò ní dárúkọ yín mi nǹkan tó bẹ̀rẹ̀ orúkọ yín mi ò ní sọ bẹ̀tẹ̀ bá wá wá fún mi dẹ̀ máa rúdù sí yín ṣó ti yé yín ṣẹ́rí Lizzy mo ti mo sọ fún ẹ nínú fídíò mi kan tí mo ṣe last I told you ipe stop bullying actress Ìyábọ̀ Òjó that you are only using her o ò ní ògo ìyàwó dóbò láwìn o ò ṣe kí ni o ò ní ògo kì í ṣọmọ ológo sori má da ẹ̀rín Mercy Ayigberu àti actress Ìyábọ̀ Òjó má da ẹ̀rín wọn rú guys be clicking on love and like and be sharing this stream so that people can see the stream that we are here please god bless you all as you do so and i'm so sorry for coming late this is the only time that i have next time mama i will come early please ẹ má bínú sori Lizzie mo ti fi ẹ́ lẹ̀ mi ìsàn kankan mo jẹ́ kó ṣe ṣóò tó fẹ́ ṣe nípa actress Ìyábọ̀ Òjó bó ṣe ń búlì wọn láti jọjọ́ ẹ̀ ṣùgbọ́n kí mo fọwọ́ lẹ́ràn mo kàn ń wò ẹ́ everybody ń wò ẹ́ o wá fẹ́ máa wá máa ṣe bẹ́ẹ̀ ni pé champion kan ni ẹ́ bẹ́ẹ̀ ni pé ìwọ ah bá ti máa ń ṣe ṣó yẹn níbí bá ti máa ṣe ah bá ti ṣe ní the other room mi connection yẹn bad nínú ibi tí mo ti ń ṣe bíi kínní ah fan kí ló wá dé báyìí mo dẹ̀ ti fi fan síbí yìí o lẹ́kìn háì ẹ̀ lẹ́kìn háì fan yìí. sori Lizzy ẹlẹ́tẹ̀ ni ẹ́ ẹni bìdẹ̀ ní ẹ̀ ìkà ni ẹ́ sori ṣó actress Ìyábọ̀ tó ń ṣe yìí mo wá rí ẹ nísìnyí pé o ò ní content o ò ní nǹkan kan tó fẹ́ sọ lórí mídíà anytime tó bá ti tan fídíò mo máa ń notice ẹ mo notice ẹ lẹ́nujọ́ mẹ́ta mi kì í wo fídíò ẹ mo fi ẹ lẹ̀ lẹ́nujọ́ mẹ́ta mo wá bẹ̀rẹ̀ sí ní wo fídíò ẹ látijọ́ tí mo ti drop fídíò mi mo wá rí wípé o ní any other topic tó o bá ti wá sí online you've got nothing to say ṣé o ti yẹ tó bá tún ti wá ọ̀rọ̀ actress Ìyábọ̀ ló wá sọ kí ni reason kí ni tó ṣe é gangan ná kí ló ń wá kí ló fẹ́ gangan ná tí èèyàn bá sọ̀rọ̀ níwọ̀nba èèyàn máa ń ṣe kí ni èèyàn máa ń mú ẹnu kúrò ní téèyàn bá ṣe kí ni tó bá sọ tó bá sọ ọ̀rọ̀ àmọ́ kí ló ṣe òun fi àṣejù sí nítorí wípé o fẹ́ tàpù glory o fẹ́ tàpù ògo látara ọmọ ológun nítorí pé o ò ní ògo ògbógo wáyé ojú gbà mí tì fún ẹ nígbà tó bá ń perú atrẹ́tì Ìyábọ̀ Òjó oníṣẹ̀pẹ̀tẹ̀ rẹ̀ awọkáwọ òbosùlẹ́lẹ́ ojú gbà mí tì fún ẹ ìwọ tó jẹ́ pé dóbò láwìn ló fẹ́ ń kọ́ tó jẹ́ pé sún èbèbè tó jẹ́ pé jìgólò bọ̀dá bá ń gbé dání tó jẹ́ wípé ọkọ̀ yìí onímọ̀mọ́ ló lọ gbà àwọn ràzó àwọn rans ibẹ̀ ló ti lọ rí ọkọ̀ ẹ̀ tiẹ̀ mú bó ṣe lóo ti áàtì ló ní tíátà tó ló áàtì ò rí èèyàn gidi pàtó báyìí tó tiẹ̀ jẹ́ big boy kan ta lè kà mú ẹ pé o fẹ́ tó lè tó fẹ́ fẹ́ kò sẹ́ni tó fẹ́ fẹ́ kò sẹ́ni tó fẹ́ súnmọ́ ẹ mi ì rí olóríire ọkùnrin pẹ̀lú ẹ rí àfi àṣàkù àwọn ọkùnrin jákujàku irú ìwọ yìí fẹ́ máa sọ pé èèyàn kan jẹ̀gẹ̀jẹ̀gẹ̀ nígbà tí Láti tó jẹ́ pé olórí ẹja ni tó jẹ́ pé kò ṣe kí ni kò ní future ó gba sátidé lọ́wọ́ ẹ̀ ó gbé Sunday lé lọ́wọ́ ẹni tó jẹ́ pé kò níṣẹ́ orí social media yìí ló wá ló wá purọ́ ló ló ní car lot tí ò ní car tí ò ní car lot kankan tí ò sí tó ń ṣe ju wípé kó ṣe kí ni kó jí làárọ̀ kó máa gbé báàgì tẹ̀lé ẹlẹ́yìn kiri títì lọ sílé lọ sí òtẹ́ẹ̀lì níbi táwọn táwọn tó máa ń bẹ ẹ sùn ti ń bá ẹ sùn o ò ní orí tó ń rò rárá o ò ní tọ́pìkì kankan tó fẹ́ sọ lórí social media kí ló fẹ́ dá ìjà sílẹ̀ fún láàrin actress Ìyábọ̀ Òjó àti Mercy Àyígbè kí ló kọ actress Ìyábọ̀ Òjó pẹ̀lú adá ọmọ dádì movie premiere tí wọ́n ṣẹ̀ṣẹ̀ ṣe kí ló kan actress Ìyábọ̀ Òjó nínú ẹ̀ kí ló kàn án kò sí ní tó kan actress Ìyábọ̀ Òjó kò papọ̀ rárá kí ló tún mú ẹlẹ́ni tó tún bọ́ta tó ní o lọ sí òkè ṣọ̀nù um, movie premiere tí Mercy Aigbe ṣẹ̀ṣẹ̀ ṣe. ṣe o nítorí pé o lọ o nítorí pé actress Ìyábọ̀ Òjó rí ẹ ń bẹ̀ o nítorí ẹ̀ nínú ṣe ń bi o nínú ẹ̀ ò dùn o nítorí ẹ̀ ló ṣe ló ṣe lọ gbé nǹkan síta lórí gist lover ló ṣe bẹ̀rẹ̀ sí ní sọ̀rọ̀ sọ̀rọ̀ sọ̀rọ̀ ẹ lórí gist lover i'm sorry sọ̀rọ̀ Mercy Aigbe lórí gist lover ipe oúnjẹ lọ sí ni ó gbé nǹkan kan wá sórí gist lover tó wá ń sọ òun ló ń blog ẹ̀ jọ́ mo fẹ́ béèrè lọ́wọ́ ẹ Lizzie wo bó ṣe múra lọ sí movie premiere yẹn wo ìmúra ẹ wo bó ṣe rí tó ṣe dàbí ọmọ ọ̀dọ̀ ọlọ́kà tó wí gègèlè sórí dẹ́ngẹ̀gẹ̀ digidígidí tí gbogbo ojú ẹ ṣá tó ṣàlàwọ̀. Tony, ní ẹ̀jẹ̀ yín tèmi ó ní àṣẹ ah, mọ reason do you know the reason why i'm not wearing a ring ó ní reason o tí mi ò ṣe wọ earring o ó ní reason o tí mi ò ṣe wọ makeup o ó ní reason o tí mi ò ṣe kun lipstick o. ibi tí mo dúró sí kò jẹ́ kí connection yẹn ò flow dáadáa because kínní yóò kàn sọ fún mi pé connection connection connection. connection next time máa ṣe ní the other place yẹn kíni ìtì inú bíi máa ń pọ̀ gan you are star girl ọmọlógo thank you star girl star girl to eight at ten o me understand nǹkan tẹ mí ṣá repeated cloth after four years thank you ọmọnìkẹ́ thank you for reminding me to tó o ti wọ̀ to tó wọ̀ lọ Baba. bàbá kábíyèsí kábíyèsí ọ̀yọ́ tó wọ̀ lọ́bẹ̀ láti four years ago òun ló tún wọ̀ kí ni address ìyá kí ló fẹ́ kí làǹtí ìyàbọ̀ fẹ́ jowú lára irú wọ̀ yìí tó jẹ́ pé the same aṣọ ló máa wọ̀ wàá ló ṣe show wàá wọ same aṣọ máa béèrè lọ́wọ́ ìyá ẹ olófo máa bí mi kò ní yẹ mò ń bọ̀ nù. who is this ìyá ẹ ni ó ṣì kúrò ń bí táwa kálítù ni wo bó ṣe ṣe kí ni wo bó ṣe múra ìmúra ẹ kò tà sí ọmọ ọ̀dọ̀ ìmúra ẹ ò ṣe kí ni kò tà sí ọmọ ṣe kí ni ọmọ ọ̀dọ̀ ẹ ó dàn fún mi. jákújákú ó nítorí òwò òwò earring òwò lipstick òwò makeup kò sí nǹkan tó kọ anybody òwò makeup òwò makeup kò kàn wá nítorí pé o ti bá bá mọ̀ wípé bó o ṣe rí yẹn ò dáa nítorí pé guilty conscience ń jẹ́ pé ah báwo lo ṣe wá rí bí ọmọ ọ̀dọ́ ọlọ́kà yìí òun ló jẹ́ kó máa sọ wípé ah do you know the reason why i'm not wearing earring do you know the reason why i'm not wearing kinní kan do you know the reason why i'm not wearing makeup ó dàbí wèrè lọ sí movie premiere ṣé agbo àwọn oní onípitó ló rò pé ó fẹ́ lọ ni ṣé agbo àwọn ìyá eléwé ìyá onímọ̀mọ́yín tó gbọ́kọ ẹ̀ Lizzy ló rò pé ó fẹ́ lọ ni ṣé agbo ibi agbo tó ti ń ja ewédú tó ń tọ́ ewédú ló rò pé o fẹ́ lọ ni ló wọ gèlè bí iye eléwédú ló ló ló wọṣọ jábala jábala lórí lórí ló ń wọ́lẹ̀ ẹsẹ̀ gan kọ́lẹ̀ báyìí ni. ẹ ok she can resemble igunugu bẹ́ẹ̀ ni connection ò gbà wá láyè ń bí ìbáyìí bóyá kí n dẹ̀ move lọ sínú other room mi because ó ń sọ pé poor connection bí mo ṣe ń ṣe show yẹn ó ń sọ pé poor connection ìmọ̀ nǹkan tí mo lè ṣe bí akin lè gbé fáànù yẹn sókè àní pé ẹ̀ǹdì show ìṣòye yẹn jẹ́ kí n sáré sọ̀rọ̀ máa wálé tẹ̀ má bínú ẹ má bèrè jẹ́ kí n máa sọ lọ Sagi i'm really feeling your vibes ọmọ tó set ọmọ tó dùn but share it guys share the stream share it and be clicking on love and like okay orí orí jákujàku orí yàmàyàmà. ó dàbí ìyẹ́ ilépo ìyá ọlọ́dọ̀ ọ̀bọ̀kún àwọn tó ń tẹja ní títì bó ṣe múra lọ sí patí ojú gbà mí tì fún ẹ wípé wọ́n ti get Lizzy at last mo fẹ́ béèrè lọ́wọ́ ẹ kí ni tó ṣe ẹ́ kí ló gbé ẹ wọ̀ ẹ̀mí burúkú wo ló gbé ẹ wọ̀ tó fi wá ṣe kí ni tó fi múra bẹ́ẹ̀ yẹn ẹ dúró ẹ̀yin tèmi kẹ́lẹ̀ enjoy show yìí ẹ jẹ́ kí n wá nǹkan tí máa ṣe torí connection yóò máa cut bí mo ṣe ń wò ẹ jẹ́ kí n gbé fáànù yẹn sókè ṣòye yín ibi tí mo wà yìí ó máa ń mú gan nínú building nínú ilé mi room to máa ń mú ooru ni mo wà so fóònù yìí ó ti ń ó ti ń ó ti ń jẹ́ kó ṣe pé kínní kó máa heat ó ti yẹ yín so ẹ jẹ́ kí n wo nǹkan tí mo lè ṣe tí mi ò bá dẹ̀ rí ṣe tó bá lọ bóyá kí n wálé bóyá kí n padà wá lọ́la ṣòye yín but máa try pé kíkí nìyẹn máa lọ kẹlẹ̀ enjoy show yìí ẹ ó dùn ẹ ó dùn fún mi kí n sáré ṣe nǹkan kan bóyá a máa rí show yìí dì mú mò ń bọ̀ ẹ ṣáà ó dùn fún mi ẹ jẹ́ má bínú ẹ ó dùn ẹ má bínú mo fẹ́ wá nǹkan kan ṣe ẹ ó dùn. tó bá fẹ́ sí bá bóyá àmì lùzì ṣòwò yẹn eh, ah, ok bóyá kí n fi sí ẹ ó dàn kí n fi sí kínní eh, ẹ Lizzie tí wọ́n bá ń pe celebrity ó kì í ṣe celebrity àṣìṣe bá ẹ ní àṣàná ni àná àná lọ́tọ́ ń ṣe múfì pẹ̀mí adá ọmọ dádì tí mẹ́sà yìí gbè ṣe yẹn ṣìṣe ṣìṣe bá ẹ ìmúra ẹ lásán ti sọ irú bó ṣe rí bó ṣe jẹ́ ó wá dàbí ó dàbí ẹ mọ mọ́mọ́yín tó pọ́n sínú ewé mọ́mọ́yín tí wọ́n pọ́n sínú ewé tó jẹ́ pé ẹni tó pọ́n mọ́mọ́yín yẹn kò mọ́ yẹn ń kọ́ tó wá ní ṣàbàṣàbàjábàjábà bó ṣe rí nìyẹn ó dàbí mọ́mọ́yìn tí bìgínà tọ́tàn ẹni tó fẹ́ lo ewé mọ́mọ́yìn tó fẹ́ bu mọ́mọ́ eh, kí wọ́n ti ń pè ẹ̀wà lílọ̀ tó fẹ́ bù sínú ewé bó ṣe rí nìyẹn níjọ́ yẹn o bọ́tà kó wá sọ bó ṣe rí lọ sí movie premiere mú mercy àyígbé pé ó dójú ti mercy ó dójú ti Messi ò rí bó ṣe ń ṣe bó ṣe bó ṣe bó ṣe bó ṣe ń ṣe tó ń fọ́ sára ẹ̀ Mercy ah spraying time spraying time ó wà á rí dóbò láwọn ìjìgó lò tó wá ń ṣe báyìí tó ń ṣe báyìí tó ń ṣe báyìí tó ń ṣe báyìí tó ń ṣe báyìí tó ń ṣe báyìí tó ń ṣe báyìí tó ń ṣe báyìí tó ń ṣe báyìí tó ń ṣe báyìí. èló ni dóbò láwìn ní tó fẹ́ ná fún Mercy owó wo ló wà lọ́wọ́ dóbò láwìn jìgó lò olórí burúkú olófo ẹni táyé òye òrùlé ló wà lọ́wọ́ ẹ̀ èló lẹ́ṣẹ́ lọ́dọ̀ mọ́là tó kó lé lọ́wọ́ ló ń jẹ báyìí ló ń jẹ báyìí ló ń jẹ owó tó yẹ kó ṣe kí ni kó fi mẹ̀ńtẹ́ẹ̀nì ara ẹ̀ ó fi ń ṣọ ọmọ ọkọ ọmọ àlè ní patí ní premier láì kì í ṣe kọ̀lìntìn ló ń play láìsí lágbo òbésèrè láìsí lágbo pàṣọ mo ti lọ olúwa lélẹ̀ ọkàn mi balẹ̀ lèlè mo ti lóolúwa mo ní ọkàn mi balẹ̀ lèlè oya lélélélélélé oya lólólólólóló lélélé oya lélélélélé lólólólólólóló mo ní dóbò láwìn láti ń kọ́ mo ní dóbò láwìn láti ń kọ́ ọ́ ọ̀sìrì ibẹ̀ kọ́ ló wà olórí ibú premier ló. kí ni tó ń ṣe tó bá ti tan live tẹ́rọ bá ti wá orí ọpọlọ ò pé mọ́ ni orí ẹ bàjẹ́ ni Lizzy kí ló ń ṣe é tó ń lo mídíà bẹ́yẹn tó fi ń búlì gbogbo èèyàn bẹ́yẹn ó ti ṣe nǹkan ó ti níyì ó dẹ̀ dákẹ́ kí ló tó dákẹ́ ìwọ ni kọ́ ló lè sọ̀rọ̀ lórí mídíà yìí ni ìwọ ni kọ́ ló lè sọ̀rọ̀ lórí mídíà yìí ni kí ló ń ṣe ṣó ya ìwọ ni kọ́ ló lọ sọ̀rọ̀ yamayama lórí mídíà yìí ni ayé ẹ fẹ́ gbàjẹ́ ni ó ń ṣí eré ni ikú fẹ́ pàyà ẹ ni nínú kòtò tó wà ikú fẹ́ pàyà lákúyà láyà ẹ ní òní ṣoríire kí ló ń ṣe ìwọ ni kọ́ ló lè sọ̀rọ̀ yamayama ni ìwọ ni kọ́ ló lè sọ̀rọ̀ yamayama ni òde fẹnilẹ́ nílẹ̀ kí ló ṣe fún ọmọ máa wá rí nǹkan tí tèmi àti ẹjọ́ máa fà. kéèyàn kankan má sọ fún mi pé kí n stop kẹ́nìbọ̀dì má sọ fún mi pé kí n stop. kí ló dé tó bá dẹ̀ ti tan fídíò táwọn èèyàn bá dẹ̀ ti wá òdè mọ̀kọ́ tó ń ṣe mọ́ òdè ti wá di pé kò máa lọ fi mí jà kó máa fi búlé èèyàn kò dẹ̀ ní já fún ẹ Lizzy kò ní dé òní sóríire òní sóríire ìwọ olórí burúkú ọmọ òfò yìí kò ní já fún ẹ àti flori ikú kò ní yẹ ẹ́ ò ní ṣoríire. Ah, ah. kí ló dé kí ló fẹ́ kí ni n tó fẹ́ gangan náà o ti bú èèyàn o ti sọ̀rọ̀ sí ó dẹ̀ ti dákẹ́ kó ó ń wù ẹ́ kò sàn kankan mọ́ ó dẹ̀ ń wù ẹ́ kí ló kí ni àṣetẹ́ àdàbí tí ò bá kí n ṣe pé o ṣẹ́tẹ́ kí n tó bọ́ta àjàbí tí ò bá kí n ṣe pé o ṣẹ́tẹ́ kí n tó bọ́ta lọ́lọ́run ò ní ṣèdájọ́ àmọ́ tó bá jẹ́ pé o ṣẹ́tẹ́ kó tó wá di pé mo wá bọ́ta tiẹ̀ ní kọ́ lọ́run ṣe kí ni ní kó mi ìmọ̀ bọ́jẹ́ máa ń sọ̀rọ̀ ọ̀rọ̀ yẹn kí ló fẹ́ o dẹ̀ ń búlì ẹ̀ o dẹ̀ ń sọ̀rọ̀ sí i nítorí pé jẹ́sẹ̀ yíbítì kò fẹ́ máa rọ̀bà rẹ̀ nínú mud. kí ló dé ọ̀gá dé ó dẹ̀ wá sọ̀rọ̀ ẹ di champion lórí lórí Facebook ó ti ṣe ó ti níyì kí ló tó wá tún fẹ́ ṣe kò tẹ́ ẹ tẹ́lẹ̀ léyìí ó ti tẹ́ ó tẹ́ ó fà tẹ́tẹ́ di Lizzy kó ṣì lọ wọ́n ti be relevant orí burúkú kọ́rí burúkú lọ mo ṣe ní àti ẹ̀ṣẹ̀ṣẹ̀ ń sọ̀rọ̀ bára wa ń gúnra wa lórí mídíà ni kọ́ sí lọ ẹ̀yin tẹ́ bá mọ̀ wá tá ìjọ mọ̀ wá lórí mídíà tẹ́lẹ̀ you want to be relevant kò ní dáa fún ẹ ìsinlá ẹ̀ṣẹ̀ fẹ́ mọ̀ mi àbórí ẹ dá o mo jẹ́yàn tí wọ́n mọ̀ mo jẹ́yàn tó mọ̀ lórí mídíà àbáyé fẹ́ ṣe ìyá ẹ you want them to know you know who ta ni o mọ̀ mi celebrity wo ni o mọ̀ mi lórí IG àwọn ọmọ àwọn ò ní ọmọ mi they want to know you nísìnyí mo ṣẹ̀ṣẹ̀ fẹ́ kọ́ mọ̀ mi ṣé o ṣí èrè ìgbà táyà ẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ máa ní gbogbo yẹn ìsìn mo ṣẹ̀ṣẹ̀ fẹ́ máa want them to know you no ta ni if you want them to know you àtìgbà tó ti ń ṣe yẹn ni màá ti sáré bọ́ta to know you ṣé o ṣí èrè. <laughs> you want them <laughs> oríṣiríṣi abẹ́ máa gbé nǹkan tẹ́lẹ̀ you want them to know you ẹ eh, ẹ mo ṣe dé lánàá ni kán lè mọ̀ mí náà ni so ohun tóun ń ṣe kò wá pé kán nù ẹ àbí bó ṣe ń ṣe yẹn ń dùn mọ́ yín téèyàn bá ti ṣe nǹkan kéèyàn má bàa tẹ́ èèyàn máa mẹ́nu kúrò ni. you know to block some lizard dog on your show okay mo ń bọ̀ jẹ́ kí n settle down mo ń bọ̀ kí n sáré ṣe kinní yẹn ẹ ó dàn kí n lè login kí n fi máa ṣe kí ló dé ó dẹ̀ bẹ̀rẹ̀ sí ní sọ ó dẹ̀ bẹ̀rẹ̀ ó dẹ̀ ó dẹ̀ ó dẹ̀ ó dẹ̀ ó dẹ̀ sọ di Ben, flag this show and flag your uh, your destiny. Guys, help me to share and be clicking on love and like. Ẹ má bínú, màá tètè wá lọ́la. Ah, kí ló dé? Ó dẹ̀ ó dẹ̀ bẹ̀rẹ̀ sí ní bully ẹ̀. All the time. Kí ló ṣe fún ẹ? gbogbo everybody gbogbo yín dẹ̀ ń bọ̀ ta a dẹ̀ dákẹ́ à ń wò ẹ dẹ̀ wá ń pọ̀ lórí ẹ̀ ẹ dẹ̀ ń pọ̀ lórí ẹ̀ ẹ ń pọ̀ lórí everybody dẹ̀ dákẹ́ dẹ̀ ń wò ah sorry a dẹ̀ dákẹ́ a dẹ̀ ń wò yín pé òkè ẹ máa ṣe lọ ẹ máa ṣe lọ ẹ máa ṣe lọ àfìgbà tẹ́ ṣe tẹ́ ó dẹ̀ wá tọ́pìkì míì sọ kí ló dé ó lógo Lizzy ògo ẹ ti lọ ṣó ń gbọ́ àwọn èèyàn ní àhónì too much aláṣejù ni woman yẹn Kazim Latif, ní Stargurl you are very relevant everybody knows you worldwide thank you tani o mọ mi ìsìn mo ṣe mo ṣẹ̀ṣẹ̀ dé mídíà ni tí mo ṣẹ̀ṣẹ̀ ń wá recognition ẹ kó sì lọ ẹjọ́ ẹ má sọ nǹkan tí ò ṣe pé kíní níbí o ẹ má sọ nǹkan tí ò ṣe pé kíní níbí o kí concentrate kí le lè fún ọmọ òṣì yìí jẹ o ó dẹ̀ ń wá ó dẹ̀ ń wá lójoojúmọ́ ó dẹ̀ ń wá lójoojúmọ́ ó dẹ̀ wá ní tọ́pìkì míì tó fẹ́ sọ tó bá tó bá wà nínú mọ́tò ẹ̀yin ṣẹkẹtẹ́rì ẹ̀fọ̀sìnẹ́nẹ́ ṣẹkẹtẹ́rì ó fi hàn pé o ò lógo Lizzy o ò kí ń ṣe celebrity Lizzy forget it o ò ń ṣe celebrity kò sẹ́ni tó ń pè ẹ́ mọ́ sí fíìmù kò sẹ́ni tó ń pè ẹ́ mọ́ sí múvì o fẹ́ try láti ṣe kíni láti wà relevant ló fi ń pe orúkọ àtúrẹ́sì Ìyábọ̀ Òjó ẹ̀ sí ní set ẹ̀ sí ní cancus tí wọ́n bá ń sọ wípé celebrity actress Ìyábọ̀ Òjó àwọn celeb nìyẹn kò sẹ́ni tó mọ̀ ẹ́ wọn ọmọ ẹ mọ́ ọmọ aláta nìwọ ìwọ ọmọ aláta ní ẹ tó ṣàfẹ́ kán rí ẹ by force ní ẹ tó tó tó di Facebook speaker fíìmù mélòó ló ṣe fíìmù mélòó ló ṣe fíìmù mélòó ló ti ṣe fíìmù tó máa ń ṣe ojú pé kán lò ẹ sí arìndì kán fẹ́ ṣe ibi arìndì ṣe bí tó máa ń ṣe nìyẹn nínú múvì ta ló lò ẹ́ as tush babe kán lò ẹ́ as a big girl rí wọn ò lò ẹ́ bí kán fún ẹ láwọn àwọn àwọn waka pass àwọn bí kò ṣàrìn àwọn tó máa ń ṣe nu múvì nìyẹn wọ́n dẹ̀ ti lé ẹ wọ́n ti lé ẹ nítorí pé ìjà ló máa ń jà láàárọ̀ lọ́sàn-án lálẹ́ lóru ó wá rí Facebook tó bá dẹ̀ ti tan kinní táwọn èèyàn bá dẹ̀ ti wá síbẹ̀ ó dẹ̀ bẹ̀rẹ̀ sí ní lo power ó dẹ̀ ń lò ó. ó ti tẹ́ Lizzy Lizard ìyàwó dóbò láwìn o tẹ́ o fàtẹ́tẹ́ dì í tó gbọ́ mi o ti tẹ́ pátápátá ó yẹ kójú máa tì ẹ́ èmi ò mọ reason tójú ò ṣe kí n tì ẹ́ òun à ń sọ̀rọ̀ àwọn millionaires à ń sọ̀rọ̀ Mr Paul millionaires millionaires àwọn billionaires ìwọ ń sọ̀rọ̀ ìwọ ọ̀rọ̀ làtí dóbò láwìn jìgólò ọkùnrin tó jẹ́ pé wọ́n ló ń bọ́ṣọ sí lọ́rùn ọkùnrin tó jẹ́ pé ò jèrè ẹ̀ ọkùnrin tó jẹ́ pé o lọ sí ilé ibi tó ti ń ta mọ́yìn ìyàwó ẹ̀ ń ta mọ́mọ́yìn ìyàwó mẹ́rin ló ní ibẹ̀ ló ti lọ rọ́kọ ló lọ́ ń jẹ́kọ̀ wọn gbà lọ́dọ̀ àwọn òyò ní mọ́mọ́yín àwọn òyò ń yà tó ń pọ́n mọ́yín mọ́yín tó ń rorò mọ́mọ́ gbáyà tó ń pọ́n mọ́mọ́yín lábẹ́ bíríìjì tí wọ́n ń tà fáwọn agbèrò àwọn bus conductor pé kí wọ́n jẹun kán yó ibẹ̀ ni wọ́n lọ nídọ̀ wọn ní pàrágà ló ti lọ wọ́kọ ló ti lọ snatch ọkọ wọn níbẹ̀ níbi táyé ẹ̀ bàjẹ́ dé níbi tó ò rí ọkọ fẹ́ ẹ dé kò sí tó ò rí ọkùnrin kò sí ọkùnrin tó fẹ́ gbé ẹ sílé everybody condemn ẹ ni nígbà tó ò rí ló fi ṣe kíni ló fi fọwọ́rọ̀ kọ̀ ṣe kíní kan ṣàdá ló fi lọ ń gbọ́kọ wọn lọ́dọ̀ àwọn láti sún èbèbè abímọ máa wò bẹ́ẹ̀ ni ló fi lọ ń gbọ́kọ lọ́dọ̀ àwọn onímọ̀ọ́mọ́yìn àwọn òye onírú àwọn òye lépo tí wọ́n bá fẹ́ compare yìí wọ́n sọ yí pé bàbá jẹ̀gẹ̀ jẹ̀gẹ̀ jẹ̀gẹ̀ jẹ̀gẹ̀ jẹ̀gẹ̀ jẹ̀gẹ̀ jẹ̀gẹ̀ ah mílíọ̀n ní àwọn tó ní owó lọ́wọ́ o ò rí ìdúró máa bàbá yẹn pé owó à pé owó wà gidi o rí bó ṣe dúró ni at his age wò dúró wò skin wò everything wò làtí wò rúgbọ́tẹ́ lọ joyè by fire by force níjẹ̀bú tẹ lọ joyè tó jẹ́ pé àtìgbà tó ti joyè níjẹ̀bú ní gbogbo eku ìjẹ̀bú òkè mọ́ ẹyẹ òkè bó ṣe ń ké mọ́ gbogbo ìjìlú yẹn dàrú ni lẹ́yìn tó joyè ni wo bí nígbà ẹjọ́ tí láti tó jẹ́ pé sunglasses ló fi ń gbéra nítorí ẹ̀ ni tọkùnrin kan àwọn ọkùnrin tó máa ń wọ sunglasses jù yẹn èmi ò kí ń láìkí ẹ̀ because tó bá ti yá ó máa mú ẹ lára tó o bá ti wọ sunglasses yẹn ò ní fine èmi ò kí ń láìkẹ́ kọkùnrin máa wọ sunglasses lójoojúmọ́ àárọ̀ sunglasses ọ̀sán sunglasses alẹ́ sunglasses ogójì sunglasses tó bá ń sọ̀m o nídìí láti máa wọ sunglasses all the time tó bá jóbìnrin náà má jẹ́ kó mú ẹ lára jù ó máa gba beauty ẹ o ní lè máa ṣojú lẹ̀ báyìí wà fẹ́ máa wọ glass glasses yẹn every time wà fẹ́ máa wọ glasses yẹn every time láti ṣe kíni láti ní kó hard mọ́ beauty ẹ̀ láti ìjọ tí ìjọ ìjọ oyè tí láti bọ́ sunglasses tó wọ̀ ẹ̀yin tèmi tẹ́ bá rí bó ṣe rí ó dàbí kò ní yẹ̀yà ẹ̀ tell us about court case of ah, kí gbàyẹn máa ń ká court case wo court case yín wo ẹ kọ́ ṣí kúrò ń bí kẹ́ra tell us about court case rádáradá o ahmed wo tún nìyẹn lẹ́ni block ẹ máa fi rẹ́dẹ̀dì sí i tell us about the court case which court case tell me i'm not telling you i'm not telling ẹ máa fi rẹ́dẹ̀dì sí i'm not telling you about any court case àwọn òní court case kankan o about ní court case ní náírà máa lè ń gbọ́. Naira Marley ń gbọ́ ń gbọ́ ló sọ pé o fẹ́ sú ìyá alákùyà aláìyá ẹ Naira Marley ń gbọ́ o fẹ́ sú àwọn ìyá ìyá ìyá ìyá ìyá ìyá ẹ àwọn ìyá ìyá ìyá ìyá ìyá tó jẹ́ pé ní òbò ló ti jáde wá ń gbọ́ náírà náírà ń gbọ́ ló fẹ́ sú ìyá alákùyà aláìyá ẹ náírà ń gbọ́ ló fẹ́ sú ìyá alákùyà aláìyá ẹ eh, àwọn ò gbọ́ nǹkan kan àwọn ò rí nǹkan kan àwọn ò gbọ́ nǹkan kan àwọn ò rí nǹkan kan àwọn ò gbọ́ nǹkan kan nǹkan kan àárí àgbọ̀ ń bí àgbọ̀ sùn kankan ẹ̀dìyẹ sùn sùn làgbọ̀ ń bí she has blocked olórí mo ti block olórí burúkú yẹn ẹ bá máa fi rẹ́ẹ̀dẹ̀dì sí wọn olórí burúkú olófo ni wọ́n ayé wọn ti ta bí gúgúrú ẹ bá máa ṣe ẹṣọ ẹ bá máa press love and like ẹ bá ṣe ń wọlé bí mo ṣe ń sọ ọ̀rọ̀ lizard olórí burúkú ọmọ tó ń wògó kiri tó ń wá ògo kiri káàkiri tẹ sẹlíbírítì tó máa bú tán fi máa ṣe kí ni tán fi máa tí wọ́n fi máa tí wọ́n fi máa lè píìkì ògo ẹ̀ ògo ẹ ti wọlẹ̀ tipẹ́tipẹ́ yé dára ẹ láàmú yé nira ẹ lára ó lógo kankan kí n padà sọ̀rọ̀ tí mò ń sọ lọ ìjọ tí láti sún èbèbè tó ṣe kí ni tó wọ tí ò wọ sunglasses níjó oyè tẹ bá rí bí ojú ẹ ṣe rí tẹ bá rí bí ojú láti sún èbèbèjì gólòdóbò láwọn èèyàn ọkọ Lizzy bó ṣe rí ó dàbí ẹni tí ò jẹun mo fọlọ́n búra fún yín ó dàbí ẹni tí ò jẹun fún mi láti bí oṣù méjì gbogbo ojú ẹ̀ pale ó look unkept ó dàbí ìgbà tí ẹbí ìgbà tí ẹ bá máa press love and ni sí ilé ilé àkọ́kù níyà ẹ ló sí ìyá ìwọ Lizzy ìwọ ya ìyá ẹ ó yà níwèrè ni. ya, láti ní pé o fẹ́ fi ṣògùn owó ògùn owó tó dẹ̀ ṣe kí ni the woman pretty like this no fit na god bless you tàtún nìyẹn ògùn owó again concentrate bá mi share bá ma press love and like concentrate sórí ṣẹ́rí ògùn kí ni ògùn owó ló fi ìyá ẹ ṣe from a reliable source láti gbọ́ lára àwọn tó sún mú ẹ tí wọ́n mú ẹ lọ sọ́dọ̀ babaláwo Lizzie tó lọ ṣe kí ni tó gbé ìyá ẹ lọ ìyá ẹ ní mẹ́ǹtálò ìyá ẹ ti ń ṣàrán ó ti ní mẹ́ǹtálò wọ́n ní ló bá lọ wọ́n bá mú ẹ lọ sílé babaláwo lo ní à ipe onídìí owó kò sówó lọ́wọ́ ẹ o wọ́n bá fún ẹ lámọ̀ràn pé kò kú ṣe kí ni kò kú fìyẹ́ ẹ̀ ṣògùn owó pé nígbà ìyá ẹ ti ya wèrè ilé àlàkù báyìí ni ìyá ẹ̀ máa ń sùn lọ́mọ Lizzy òṣì lọ́mọ olófò burúkú yìí tóun náà wá doge lórí mídíà yìí nígbà tó gbé ìyá ẹ lọlé babaláwo kí náà sọ fún ẹ wọ́n ní kó ṣọ́ra o wọ́n nítorí orí ìyá ẹ le o wọ́n ní tó o bá ṣọ́ra pé o máa ṣẹ̀sín o pé tó o bá mọ̀ kó fẹ́ lò yá yìí pé e ó wọn máa ṣẹ̀sín ni tó o bá fi lè lò yá ẹ fi ṣòwò o kí ló sọ o ní o wọ́rì kó ṣáà ti lówó ni pé o mind láti lò yá ẹ ṣé irú ìwọ ọmọ òfò tó jẹ́ pé ọmọ tó ń sun property ìyá tó ń sun property bàbá tó jẹ́ pé ó ṣe kí ni tó ń fi ìyá ẹ̀ ṣògùn owó ṣé irú ìwọ yìí ló fẹ́ máa lóun sọ̀rọ̀ ìwọ tó fi ìyá ẹ tó fi ṣe ògùn owó owó ganan ò ní oṣògùn owó owó kí ló ti ń pè owó náà ò ṣe kí ni ò ní ò ní owó náà ìjọ ìjọ pati oyè tiwa àti làtí tẹlẹ. ẹ̀dẹ̀ ní ìfúnváìtì wa ní ti fún tẹ̀dọ̀ tòróòró ìfúnváìtì wa àwa náà máa wá a máa wá pati yẹn máa wá ní ẹ bá ní ah, pati kẹ mú premier ni. àwọn just àwọn English premier kí n tin àwọn kan fẹ́ ṣe movie premiere ni pé kí n ṣe party tán pé sàláwà kọ̀lìntìn pé kí n ṣe yẹn pé just movie Porsche, àwọn girls ló máa wà ń bẹ̀ pé lòun ṣe pé kóun máa kó dá ẹ̀ láàmú ìyẹn ti sọ bẹ́ẹ̀ fún un because ó ti mọ̀ pé tó bá máa dé báyìí ó máa dé nídìí ọmọ aláta ni tó máa ru gèlè dé gèlè ẹwúrú gèlè tó lọ fi joyè lólórí burúkú ọmọ yìí tó gèlè bíi mẹ́jọ sí mẹ́wàá lọmọ yìí ń sọ fáwọn makeup artist ẹ so mọ́ra wọn lọ́n so kínní ẹ so kejì mọ́ra wọn ẹ so mọ́ra wọn mo fẹ́ kọ́ gbà pé èmi ni yèyé yèyé oore yèyé olórí ibú mo fẹ́ kọ́ mọ̀ pé yèyé ni mí níjẹ̀bú lólórí burúkú ọmọ òṣì ọmọ bàdágìrì tó lọ jẹ tó lọ joyè níjẹ̀bú ẹ̀rí pólòfò ni ẹ̀rí páláyé rírun nígbà téèyàn ti bàdágìrì ọmọ ọmọ ọmọ inú odò <laughs> eégún nígbà tó eégún eégún náà ń joyè níjẹ̀bú níbo lẹ ti gbọ́ rí látàyé dáyé tí ayé yìí ti dáyé níbo lẹ ti gbọ́ kí eégún máa lọ jẹ oyè níjẹ̀bú tó lọ ń gùn wọ́n gàràgàrà níjẹ̀bú tí ò gbọ́ kan tí ò gbọ́ kan tí ò gbọ́ anything tó lóun fẹ́ joyè níjẹ̀bú ló ṣàfẹ́ ṣó ló fẹ́ kán mú òun ló ṣàfẹ́ káyé gbáyé róhun wọ́n bá mú gèlè one lọ́n so gèlè two lọ́n so mọ́ gèlè three lọ́n so gèlè yẹn mọ́ lọ́n so mọ́ra wọn wọn fẹ́ fi gèlè sí gbogbo gèlè inú ṣọ́ọ̀bù ẹ̀ pátá lọ́mọ òṣì tó ṣàfẹ́ ṣàṣehàn they must see me they must know me tí bá yọ báyìí wọ́n mọ̀ pé mo ti dé lọ mú gèlè yẹn lọ́n so the make artist sọ pé àǹtí mo ní kọ́sítọ́mà mo sì náà wọn kọ́sọ́mà tí mo fẹ́ àtẹ́ǹdì sí lónìí ẹ ṣáà máa só ẹ ṣáà máa só máa san extra money ẹ ṣáà máa só lọ́n so gèlè yẹn wọ́n ń so gèlè mọ́ gèlè ni o èyí tẹ́ bá mọ̀ pa gèlè wọ́n á mú gèlè kan wọ́n á so mọ́ kejì wọ́n á mú kejì wọ́n á so mọ́ kẹta wọ́n á mú kẹta wọ́n á so mọ́ kẹrin lọ́n tán fi tán ṣàfi ń tán ń so gèlè yẹn tó ṣàfi débi twenty ló bá mú ló bá mú gèlè yẹn lọ́n wé lọ́n wé dèèyàn mẹ́ta ló ń ah ó ti tó ah ló ń sọ fún pé àǹtí ó ti tó máa ti pọ̀ jù ah bóun ṣe ya ìyá ìyá ìyá olóyè lòun ìyá olóyè oyè òun gbọ́dọ̀ mọ̀ pé ni nígbà tó máa wọṣọ tán tó máa dírẹ́sì tán ló bá rí bí wèrè kò fáìn gan lọ́jọ́ yẹn nítorí ó ti ṣàṣejù ó ṣàfẹ́ rí ohun ẹ̀jẹ̀ nǹkan tí èèyàn bá ti múra jù ló bá ń lọ patí tí ìmúra bá ti pọ̀ jù èèyàn ò ní fáìn ìwọ tó bá jóbìnrin kan mo tún ń kọ ẹ tó bá ti múra ẹ jù tó ti múra jù ò ní fine bẹ́ẹ̀ tó bá ọ̀ra múra níwọ̀nba tó múra níwọ̀nba náà wà á wá fà gbogbo wọn máa wọ ẹgbẹ́ àkíní dẹ̀ fa ah ẹ̀dẹ̀ fáyín ah, o ah necklace yín fáyín o gbogbo ah gèlè yín dẹ̀ wá pa o bí ó ṣàfẹ́ ṣe notice mi kí gbogbo ayé gbọ́kọ̀rún mọ̀ kò fine ló wọ gèlè rẹ́ẹ̀dì gúrú màrájì ló gbé pọ́n ló gbé pọ́ọ̀sì rẹ́ẹ̀dì ló wọ bàtà green ló wọ bíìdì yẹ́lò lọ́rùn obìnrin burúkú yìí ẹ̀rìngì bíi green ló ah, ah, kí ló dé láì kì í ṣe láì kì í ṣe wèrè ló ṣàmúra yẹn kánkánkánkán ló wọ yẹ́lò ẹ̀rìngì ló gbé bàtà bàtà pẹ̀rẹ́ẹ̀dì sí i. lórí bí ìwèrè ló wọ òrùn àti bùbá rẹ́ẹ̀dì ó fi gèlè rẹ́ẹ̀dì aṣọ rẹ́ẹ̀dì báàgì rẹ́ẹ̀dì gèlè slippers green ẹ̀rìngì yẹ́lò ó ṣàfẹ́ ó ṣàfẹ́ kán rí òun lọ́mọ òṣì ó wá lọ patí mẹ́sì àyígbè wo bó ṣe rí orí jákujàku ní pati yẹn wàláì mo wà disappointed pé ṣé nǹkan mi ṣe ṣé kìí ṣe pé wọ́n fi nǹkan kàn ẹ́ mo rò pé bóyá wọ́n ti fi nǹkan kàn ẹ́ ni ayé ẹ òun mi o Lizzy jẹ́ kí n sòótọ́ fún ẹ ìjọ tí eh, dóbò láwìn ẹ ọkọ̀ yìí onímọ̀ọ́mọ́ tó gbà ìjọ tó yọ gíláàsì lójú ìjọ ẹni mo mọ̀ pé àṣẹ kò fáìn gbogbo ojú ẹ̀rí jákujàku ni kí ló dé tó jẹ́ pé ó máa ń wọ gan sunglasses ló láàárọ̀ ọ̀sán alẹ́ kí ló ẹ kàn ń ṣe ojú ẹ̀ lẹ́ni ẹ̀ǹkan la rí ojú ẹ̀ rí dandan ìwọ ni ká máa wọ sunglasses ní gbogbo ìgbà torí kò da kò ṣeé rí sunglasses yẹn ló ń help ẹ ọ̀pọ̀lọpọ̀ sunglasses ti China tẹ́mà ti ọ́dà ní AliExpress ló adé sójú ó fẹ́ máa fẹni tí wọ́n ń bọ́ o fẹ́ máa fẹ́ni tó ń bọ́ o fẹ́ máa fi wé àwọn irú ọkọ àǹtí ìyàbọ̀ o fẹ́ fi wé ọkọ àǹtí ìyàbọ̀ ẹni tí wọ́n ń bọ́ jìgólò ẹni tí ò kèṣe kankan fún ẹ ju pé kankan kó sáfíìsì ẹ lọ kó bá ẹ sùn kó kọ̀ bá ẹ sùn kó bá ẹ sùn bá ẹ sùn bá ẹ sùn bá ẹ sùn kò lè rí nǹkan ta kó rà á fún ẹ kò sáǹfààní tí dóbò láwìn ìdìgò lò láti orí ẹja kò sí tó ń ṣe nínú láìfù ẹ ju pé kó ṣáà máa ṣọ́ọ̀kì ṣọ́ọ̀kì ṣọ́ọ̀kì ṣọ́ọ̀kì ṣọ́ọ̀kì ṣọ́ọ̀kì ṣọ́ọ̀kì ṣọ́ọ̀kì ṣọ́ọ̀kì ṣọ́ọ̀kì ṣọ́ọ̀kì ó tán n tó wà fún náà nìyẹn. ó wá délé ní ó wá ń sọ wípé Ìyábọ̀ Òjó ó ń bínú ẹ nítorí pé ìwọ lọ́ọ́ sí movie premiere mẹ́síà igbe olórí burúkú ìyàwó ṣẹpẹtẹ́rì olòṣì ó ń bínú ẹ inú ń bí nítorí tiẹ̀ ló ṣe ṣe kí ni ló ṣe lọ sórí gist lover tó bẹ̀rẹ̀ sí ní lọ́n Merci. Messi lórí gist lover ṣé ṣé wọn mọ̀ tẹ́lẹ̀ ni wípé ipe ọmọkùnrin yẹn yẹn Kazeem Adéòtí ó níyàwó kò ní mínì ó ti rí gbogbo yín gbogbo yín lẹ ní ọkọ yín níyàwó rẹpẹtẹ kí ló lọ ń blọọgì ẹ fún nítorí pé o lọ síbẹ̀ torí o lọ sí movie premier ló ṣe ń blọọgì ẹ ọlọ́run máa dáa fún ẹ bó ṣe ń parọ́ mọ́ àtẹ̀sí àbòjò. ọlọ́run á ṣe ìdájọ́ gbígbóná ó máa ṣe fún ẹ àdàbí tó bá jẹ́ pàtẹ́sì Ìyábọ̀ Òjó ló ní gist lover yẹn gẹ́gẹ́ bó ṣe máa ń claim pé òun ló ní tí mo dẹ̀ mọ̀ pé àtẹ́sì Ìyábọ̀ Òjó kọ́ ló ní lover yẹn bẹ́ẹ̀ ni mo sọ fún ẹ tá bá fẹ́ sọ pé yàn kò báyìí ló ní mo ṣe lè sọ pé yàn báyìí ló tẹ́ pé actress Ìyábọ̀ Òjó kọ́ ló ní lover yẹn torí o fẹ́ ṣe é ku túlétúlé eku wo ló máa ń túlé yẹn náà eku wo ló máa ń túlé yẹn o fẹ́ túlé o fẹ́ da nǹkan rú o ṣáà ń wá ní kúnra tẹgbẹ́ ọmọ tẹ máa ní bífìn fún actress Ìyábọ̀ Òjó o wá ń wo orí nǹkan tó lè ta ẹsẹ̀kẹsẹ̀ tó ti rí pé Gistlover post fídíò ẹ̀ ipe Kazeem Adéòtí ìyẹn ọkọ Mercy Àyìgbè ó post fídíò yẹn wípé ó appreciate ìyàwó ẹ̀ gangan gangan first wife ẹ̀ pé òun ló jẹ́ kóun ṣe kí ni kóun dèèyàn tóun dì wípé òun ló kí n ṣàlámọ́lẹ̀ wípé òun ló jẹ́ kóun níwèé Amẹ́ríkà kọ́nà òun fi la gbogbo kó o dúró tì òun nígbà tóun pàdé first wife òun ní gbogbo ọ̀nà ló ń là fóun yẹn ọkọ Mercy àyígbé yẹn gist lover wá post ẹ̀ it's a normal thing tó bá fẹ́ gbọ́ blogger ni gist lover bí blogger ṣe máa ń ṣe nìyẹn tí nǹkan bá ṣẹlẹ̀ bẹ́ẹ̀ yẹn blogger máa tún padà sẹ́yìn á tún lọ gbé nǹkan tó ti tọ́ nǹkan kan tí wọ́n kàn rò mọ́ tí wọ́n sọ mọ́ blogger máa tún gbé wá padà á tún máa fi rányàn létí that is what they call blogging ó ti yé that is what they call blogging yí pé ah ṣé ń rí o ṣé ń rí ẹni ẹni tó ń tán tán tán tán jọ ń kíra wọ́n sì ń pé ọkọ òun ó sọ rẹ̀ di skit maker nítorí tòun so o ti gbàgbé sípò oníyàlé torí òun sọ pé my husband blogger máa gbé jáde it's a normal thing it's a normal thing ní fún blogger blogger wọn máa gbé nǹkan bẹ́ẹ̀ yẹn jáde láti fi tún fi rán àwọn èèyàn létí pé à ṣé ń gbọ́ ṣé ń gbọ́ tí Mercy ń pe ọmọ yẹn ní ọkọ ẹ̀ tí wọ́n sọ pé ọkọ ọkọ wa ṣóyẹ yín so that is normal thing for bloggers blogger máa tún gbé jáde so kílẹ̀ tó wá àtàṣì mo máa play nǹkan tí Gistlover gbé jáde yẹn fún yín kẹ́ gbọ́ báyìí lọ̀rọ̀ yẹn ṣe rí ní ọ̀sán yìí ṣe mọ̀ wípé lánàá ni Mercy Aigbe ṣe movie premiere Ada adá ọmọ dádì ẹ bá mi share show yìí kẹ́ bá mi press lọ́wọ́ làmú mọ̀ pé lẹ́ẹ̀tì ṣú bẹ́ẹ̀ bá mi share nígbà tó wá ṣe movie premiere yẹn Mercy Aigbe ó sọ nǹkan kan ẹ jẹ́ kí play ẹ̀ fún yín kọ́ ẹ understand ẹ̀ kí wọ́n padà sórí ọ̀rọ̀ ọmọ òfò yìí ọmọ ọmọ òṣì táyé ẹ̀ ti bàjẹ́ yìí Mercy Aigbe wá sọ nǹkan kan ṣé ń mi Mercy Aigbe ní máa play ẹ̀ fún yín mo fi ó wà lórí péèjì mi bẹ̀ máa play ẹ̀ fún yín ẹ hold on. okay so i'll play it for you guys now Mercy Aigbe wá sọ nǹkan kan níbi tán ti ń ṣe ṣe ń gbọ́n mi ibi tán ti ń ṣe ń bọ̀ nù ẹ dúró nù ń bọ̀ ó ní nǹkan kan tí mo rí ń bọ̀ mo fẹ́ ẹ má bínú ẹ̀yin tèmi ẹ ó dọ̀ mo ní nǹkan kan tí mo fẹ́ rí so mo fẹ́ òbí ẹni ẹ̀ ń bá mi wí ni kí n lè fún jẹ kí n tó pa ṣó ẹ̀ kò ní ìdí pé mo padà wá kí n fún jẹ lẹ́ẹ̀kan náà ẹ ó dọ̀ ẹ má bínú mo rí nǹkan kan kí n fún jẹ nínú ṣó yìí lẹ́sẹ̀kẹsẹ̀ torí mò ń expect ẹ ó dọ̀ ń